wasallam àti gbogbo mùsùlùmí láti ibikíbi tí ọlọ́mbá ní kí a wà ní orígun mẹ́rẹ̀rin ayé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àti àkú ọdún oṣù ramadan èyí tí ìmọ̀ ń para wa lójoojúmọ́ àlọ́dọọdún ní ẹ̀ẹ̀kan lọ́dọọdún akíra pípàdé Ramadan yìí a tún kíra wa kú àsìkò tí ọlọ́run bá lékè ọlá ní kí Ramadan tọdún yìí kí a ó sàgbápàdé akíra ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ kí ètí ń bẹ nínú àsìkò yìí ní wàhálà tí ń kárí ayé káàkiri ní gẹ́gẹ́ àṣà wa nínú gbogbo Ramadan látara tí a máa ń fi àsìkò yìí ṣàlàyé fún wa àwọn àlàyé èyí tí a ní bùkátà sí nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékè ọlá àkóyé tí a rò bí wípé a fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékè ọlá fún wa ní Ramadan ọdún yìí ni ó máa dá lórí àkọlé ńláńlá èyí tí ó máa jẹ́ manahijul anbiya fi da'watil khalqi ila Allah àwọn ìlànà tí àwọn ànábì ọlọ́wọ́n bá lè tẹ́ ọlá tí wọ́n tọ́ tí wọ́n fi pé àwọn ẹ̀dá sójú ọ̀nà ọlọ́wọ́n bá lè tẹ́ ọlá àwọn ànábì ọlọ́wọ́n bá lè tẹ́ ọlá àwọn ni ẹni ọlọ́wọ́n bá lè tẹ́ ọlá gbé kalẹ̀ fún wa ní àwòkọ́ṣe àwọn gẹ́gẹ́ ní olùpèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá lè tẹ́ ọlá tí ń jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá lóun fẹ́ máa pèpè sójú ọlọ́run ọba àlekè ọlá ó gbọ́dọ̀ rìn lórí agbọ́nrin àwọn ànábì ọlọ́run ọba yìí àwọn ọ̀nà táwọn ànábì ọlọ́run ọba àlekè ọlá yìí tí wọ́n fi pe àwọn ènìyàn sí ọ̀nà ọlọ́run ọba àlekè ọlá ó pọ̀ ọlọ́run ọba sàlàyé fún wọn Al-Qur'an ó pọ̀ Muhammad sallallahu alayhi wa sallam táwọn wa àpẹ̀lú ògbó ọlọ́run à àárín òní tí ń jẹ́ ọjọ́ kìíní Ramadan sígbà tí Ramadan ó máa di ogún á fi ṣàlàyé fún wa àwọn nǹkan tí a rí kà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlékẹ́ ọlá nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba àlékẹ́ ọlá nínú àwọn ìlànà táwọn ẹni àná àwọn nábì ọlọ́run ọba àlékẹ́ ọlá fi pe àwọn ẹ̀dá sí ọ̀nà ọlọ́run ọba àlékẹ́ ọlá lẹ́yìn tí a bá mú bí n tí ò kéré sí àwọn ànábì ọlọ́run mẹ́jọ kí a ṣàlàyé àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá ṣàlàyé fún wa nípa bóò ni wọ́n ti pèpè sí ọ̀nà ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá àtúnwòye sí àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn ànábì ọlọ́wọ́n bá táwọn náà rìn lórí agbẹ́rin àwọn ànábì ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá àmú alimamu ahmad rahmatullahi alayhi bí wọ́n ti pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá àmú alimamu ibn taymiyyah rahmatullahi alayhi bí wọ́n ti pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá àmọ́ ìmáàmù abdulaziz ibn abdullahi bombaz alayhi rahmatullah bí wọ́n ṣe pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ọ́lá látọ́sẹ̀láyé àwọn olùmọ̀mí inú àwọn ẹni àná tí ọ̀nà tọ́pọ̀lọpọ̀ wọ́n fi pèpè sọ́nà ọlọ́run ọba àríkẹ́ọ́lá látara tí wọ́n kọ tíra ni táwọn tíra tí wọ́n kọ tó wúlò dòní fáwa táwa lẹ́yìn wọn táwa náà wo àwọn tíra yìí láti lè fi ṣe ìlànà bóun ni a ṣe pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ ọlá ìmọ̀ lónìí ààrin tí akọ̀kọ́ fi bá ní sọ̀rọ̀ lónìí ni ó máa jẹ́ ad-da'watu ta'rifuha bayanu al-alfazi zawati silati bid-da'wa bayanu fada'il ad-da'wa wa ahamiyatuha àwọn orígun bíi mẹ́ta yìí ó ní a fi ṣàlàyé fún wa lónìí nípa tó jọmọ́ ọ̀rọ̀ ad-da'wa lákọ̀ọ́kọ́ ta bá ní ad-da'wa ad-da'wa gbólóhùn lágbébáwá ni dáàwà tí ń jẹ́ mọ́sùdárù tí wọ́n mú látara fíìlì dáà tí ń jẹ́ olókùn mẹ́ta dáà yad'u dáàwẹ̀tẹ́n díìwẹ̀tẹ́n dáàwà ọ̀nà tí a lè gbà fi rí mọ́sùdárù fún dáàwà lélẹ̀ tí ó sì máa ń tú àwọn ìtumọ̀ tí ò jọmọ́ra wọn. Tọ́mọ́ ní àdáàwà nú lárúbáwá gangan wọ́n lè dákọ̀ kẹ́lìmà dáhàwà wọ́n yóò kó sọ́dọ̀ bí ànìdá ni ó máa túmọ̀ ìpèpè dàá yàní náàdá tàbí ọlọ́wọ́ bá àlékè wọn nígbà tí ọlọ́wọ́ bá àlékè ọlá ń ṣàlàyé nígbà tí kan náà àwọn ànájọ́ ọlọ́run tí wọ́n ń pe ọlọ́wọ́ bá àlékè ọlá ọlọ́run ló kẹ́lìmà náàdá tí ń wà nípò dàá ولقد نادانا نوح فلنعم المجيبون أي ولقد دعانا نوح súnà túmọ̀ tí dáàwà dáa máa ń túmọ̀ ní ànídá ìgbà míì sì mẹ́nu túmọ̀ tí dáàwà túmọ̀ ń tú òní at-talab request kí a request fún kẹ́nẹ́kan lápèjì yẹn lọ́pọ̀ lẹ́tà nísìn ìdáàwà tún ní ila al-hudud I request your attendance èèyàn request nǹkan yẹn bẹ̀rẹ̀ fún nǹkan inú àwọn ìtumọ̀ dáàwà onáà nìyẹn inú àwọn atúmọ̀dá àwọn inú kéwú àtàjámọ́ kí yẹn pé àpèjẹ ẹgẹ́ bí ọ̀rọ̀ tọ́lùfà ní náà fi lè mùsítáàtì nádìí ọ̀rọ̀ lè já fàlà àyè nájùmáwó náàtàkẹfìrì ní lásìkò orí àwọn ń pe àwọn èèyàn tí ó pọ̀ nádìí ó ń bẹ̀rù ni pé nájùmáwó náà á kó àwọn èèyàn jọ tí ó pọ̀ inú àwọn tí máa dáa inú lágbáwá nìyẹn àdáwà lè túmọ̀ àdùn á yìí ṣe pọ̀ nù ọ̀rọ̀ pọ̀ nù ọ̀rọ̀ lọ́wọ́ bá àríkẹ́ ọlá وقال ربكم ادعوني يعني دعاء إيه، إيه، من كنز قرني اي فاش نقو اف من انجب تما الدعوه السؤال هي ريكوست واذا سالك عبادي اني فاني قريب اجيب دعوه الداء يعني اجيب سؤال سائلي فاني بابري بيري لو من سنتر كلام هيفو تما تدعوا تقول تنو لا بقى يعني الاستماع له kíyàn fáyàn sí nǹkan kíyàn lọ́gbọ́n fáyàn sí nǹkan inú àwọn nǹkan tí dáhàwà lè túmọ̀ nù lágbára lélẹ̀ àwọn àtúmọ̀ mi ti dáhàwà lè túnú lágbára ṣùgbọ́n filistira nínú àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ọba àlekè ọlá àdéní ṣọ́ra àwọn àfáà ni wọ́n dé lẹ́yìn ni wọ́n ní níta fẹ́ kí dáhàwà máa túmọ̀ lélẹ̀ ọ̀tọ̀ ni tàrífù ṣe ìsìláhán wa tàrífù hù nǹkan tó bá jẹ́ pé ṣẹ̀ríà gangan ló fún un ní àlàyé pé n tí ń pè lélẹ̀ pé ṣẹ̀rí àti fún wa ní àìta ń pè ní nǹkan báyìí èyí jẹ́ báyìí yóò rọrùn ọ̀tà àrífò ṣára rẹpítẹ̀ tó bẹ́ ṣẹ̀rí à ní ìtumọ̀ kankan tó gbé lé lórí oríṣiríṣi àwọn ọ̀túnmọ̀ làwọn èèyàn ń gbé lé lórí lóǹdí wọn kí náà lọ́gbọ̀ bẹ́ẹ̀ ìwọ̀n ni ọ̀tà àrífò ìṣẹ̀lẹ̀ àhàn lápòjú ìwá ní azakatu ayọ̀ قال لك النحو أنا النحو لغة واصطلاحا أنا لك النحو لغة وشرعا níbi kìí ṣe ṣàríà ló gbé àgbọ́yìn ẹlẹ̀ dáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n kọ̀rọ̀ fi dáhàwà so ó kú sọ́nà méjì àwọn ìran tààrífà tààrí ọ̀rọ̀ àwọn àfáà a lè إننا وفاتي وصل علينا دعوة من يعرف الدعوة بمعنى الإسلام إننا وعجين تنسان كن دعوة عن الإسلام إننا وفاتي وفاتي وانت عارفني أني أرى أولو قوي كنمو أني توقعنا فدعوة أني تنسان كن دعوة يدين الله الذي بعث به الأنبياء دعوة أني أسنى الله طلعون فينا والنبي الله سيء والآن عرف الدعوة بالإسلام انتي يا ابي كنت انت ندعوا القه هو الاسلام الذي بعث الله به الانبياء جميعا اسلام طلهم فينا او النبي ولا نيايا لصلاح الدين والدنيا لا سوات ايات تشاوي يا من هو فاهمي تي وني تعريف الدعوه انه ما تو واني اوجو اوجو اوجو انا الدعوه يعرف لانه بمعنى الاسلام اللي بيني الدعوة هي دين الله الذي ارتداه للعالمين الدعوة دعوة دعوة جكات فلا يسني الله فهمي يسني الله تلهم وبا تجون سكت أون لون فكاني يا بسنا ويتجاو مثل ما في دعوة لا ما تقول تعرف الدعوة هم يعرفون الدعوة على معنى الدعوة إلى الإسلام kékeré bí ìsìláàmù gẹ́gẹ́ náà pè ń dáwà ìpèpè sí ìsìláàmù àti tí ìsìláàmù ní a ṣe làwọn yóò pè ń dáwà látọjú ìṣẹ́kùn islam ibn Taymiyyah rahmatullah alayhi nígbà tí wọ́n fẹ́ sàlàyé dáwà inú alfatawa wọn wọ́n ní àdáwà ìyà dáwà ti ila al-imani oníkà pé ayé sí pé ẹ wá gbọ́lọ̀ ń dọ́ ẹni tí ó bá dọ́ وبما جاءت به رسوله صلى الله رسله صلى عليه وسلم àti ìfẹ́ payé sí pé àwọn ànábìrán tó wáyé ẹwà lójú ọ̀nà àwọn ẹni tí wọ́n pèpè sí lélẹ́yìn bìtàsídìkì yìí ká pé ayé sí wípé ẹgbà àwọn ànábì ọlọ́run ẹgbà àwọn gbọ́ sí ìmọ̀ àkàbẹ̀rúbì níbi tábà lọ́lọ́run ọba wí tábà lọ́lọ́run ọba fẹ́ tí wọ́n bá ṣe lọ́lọ́run ọba ọlọ́run bò fẹ́ wọ́tọ́ àtúhùn sí ìmọ̀ àmàrúbì bákan náà kí wọ́n tún jẹ́ni tí ó máa tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba yìí ní gbogbo ibi tí wọ́n bá ti pàṣẹ pé káfí tẹ̀lé àwọn. wọ̀dáríkà dáhàwá yìí táà ń pé káà ń fọ́ káà ń sọ̀rọ̀ yìí wọn àfọwọ́ ní ìtàdánmanu àdáhàwọ̀tà ilẹ̀ ṣahadàtẹ́ ìbùsùnmí ààrẹ ní ìjọba lọ́wọ́ dáwà ìtumọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ní ó kọ́kọ́ pèpè sí ìjẹ́rìí ńlá méjì yẹn náà ìjẹ́rìí pé Allah subhanahu wa ta'ala wal mustahiq lil ibada òun lọ́ba tí yẹ kí á darí ìjọsìn wa ká darí ẹ̀kọ́ وأن نبينا محمد صلى الله عليه وسلم هو المستحق لأن يفعل بالطاعة ونبى محمد صلى الله عليه وسلم نكالو يكاكو كما تهلي بسنو قال لي إنه ثم دعوة ويقام الصلاة ẹni bá ń pèèyàn sí ẹwà kírun tó rẹni tí ò kírun sí ní ẹlọ kírun ìmùtẹ̀mí ànídáwà náà lẹ́sẹ̀ wọ́n yìí táwọn zaka ẹni bá ń yọ zaka àbí tí ń pèèyàn síbi pé yọ zaka wọ́n ní dáhàwà náà ní í ṣe wọ́n ní bákan náà wọ́n sọ́mù Ramadan ẹni bá ń pè pè sí pé ẹjẹ́ àgbà Ramadan wọ́n hajjil bait ẹjẹ́ àmà lọ sí olúwa wọ́n lè lọ́kọ́ dáhàwà náà ní í ṣe wọ́n dáhàwà tó ilẹ̀ ìmánì billah dáhàwà tó kó sínú ìpè ẹ̀dá lọ síbi ìgbọ́lọ́ngbọ́ wọ́n mẹ́la ìkẹ́sì ìgbà màláìkà gbọ́ wọ́n kútùbí ìnígbàgbọ́ sáwọn tí ọlọ́run ọba àríkíọ́lá wọ́n rúṣùlí ìnígbàgbọ́ sí pé tá a bá kú kìí ṣe pé a fẹ́ lọ sinmi a fẹ́ lọ kọ̀ntínú ìgbésí ayé míì ní. ìmáà nìbìlì kọ́dà dáhàwó ẹni tí ó bá lóun pé pé dáhàwó kọ́dà ni ó tún kó sínú ẹni tí ó nígbàgbọ́ sí kádàrá ìpè ẹ̀dá sí pé ká nígbàgbọ́ sí kádàrá fáyọlì yìí wà ṣàròyé èyí tó dáa àbí tí ò dá nù èyí tó dáa àbẹ́yìí tí ọlọ́run ní kó hàn sí wa ní aburú ntọ́lọ́wọ́ abẹ́ Ibn Taymiyyah wá pàápọ̀ wípé kọ́dà nù dáhàwà ni wà dáhàwà tu ila Allah an ya'buda al-'abdu rabbahu ka'annahu yarah. Ó tún kó sínú kí á pe ẹ̀dá lọ síbi kó máa sin náà ló nìkan ṣoṣo bí ìtàwọn ọlọ́. nítorí tún gbọ́ sí dáàwà tó súnmọ́ irú tí a rí kà ọ̀dọ̀ Ibn Taymiyyah yìí àwọn ní àdáàwà ìyàlẹ́fù ala fi'li al-khayr oníkápẹ́ ẹ̀dá kámọ̀ jẹ́ni tí ó máa encourage àwọn èèyàn láti máa ṣe dáadáa wọ́n ti tún náà bí sọ̀rọ̀ káyìn kọ́kọ́ discourage wọn kúrò níbi ìmọ̀tàbúrú wal amri bil ma'ruf kájẹ́ni tí ó jẹ́ pé a máa pa wọ́n láfẹ̀ dáadáa òwò náà yẹn ni munkar àánì ká jìnà sí tí ó dá wọ̀tẹ̀hẹ́bù bìbìl fọ̀bílàtì káàdì kí wọ́n máa fẹ́ súnmọ́ ọlọ́run pẹ̀lú iṣẹ́ dáadáa wọ̀tẹ̀ǹfìrù mi dàbí wọ̀bílàtì kí wọ́n lè jìnà sí àwọn ìwà tí ó dá wọ̀tẹ̀bá ìlhàkì wọ̀nàbìlì bàtìl àtẹ̀dá síbi pé ká máa tẹ̀lé òdodo kí wọ́n sì jìnà sí tí ń jẹ́ irọ́ definition mi tún yẹn ẹlẹ́mi tún ti fáìn dáhàwá nínú àwọn tí wọ́n nípa ọ̀rọ̀ nípa dáhàwá ó ní الدعوة إذا أنت دعوة هي قيام من له أهلية onikẹ́ni tó ní agbára tó sì ní irinṣẹ́ ìpèpè sódòdòrà dáhàwà tó lè ṣe dáhàwà ó ní irinṣẹ́ rẹ̀ lọ́wọ́ kó wá dìde dìde àwọ̀ tì náà ti jà ní á kó máa ké gbogbo ẹ̀dá olúwàfẹ́lẹ́sìn gbogbo ẹ̀dá ọlọ́run ọba àlekè ọlá ní ọba pè tó ti sọ ọlọ́run ọba tí àwa ń rólé fún ọlọ́run ọba ẹ̀lẹ́tì ọlọ́nìkà nàbì rí fáyé pé inni rasulullahi ilaykum jami'a kìí ṣe nìkan àbáwọn apá kan nìkan ni mò ń jẹ́ olùdíṣẹ́ ọlọ́run fún gbogbo oríyẹ́yẹ́ ni mo jẹ́ olùdíṣẹ́ ọlọ́run ọba ẹ̀lẹ́tì ọlọ́run fún ní gbogbo àsìkò àní àti ní gbogbo ìgbà kámẹ́ àtàwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ti fáyé àtàrí rasulillahi sallallahu alayhi wa sallam pé kí wọ́n jẹ́ kí ni ẹni tí ó mọ fanagba Muhammad tí wọ́n mọ fi ṣe àwòkọ́ṣe kọ́wùrán wọn ò ní sọ kọjá nǹkan ànábì sọ wà ámàdán wọn ò ní ṣe ju nǹkan ànábì sí lọ wọ́n sì ló kan ìwà tí wọ́n wù ó tako tí anagba Muhammad sallallahu alayhi wa tó yọ. àwọn definition ta fún wa yìí fún dáhàwá níta kó jọ ń bẹ̀ ní wípé atẹ́ni àkọ́kọ́ àtàwọn ẹni ẹ̀kejì wọ́n nígbàgbọ́ pé ìpèpè sí Islam ìmọ̀ bí màá náà wùlà ám àwọn bí màá náà wùlà hàs lẹ́ka pèpè sí gbogbo ń tà ń pè ní Islam ẹni tó bá lóun fẹ́ máa ṣe dá àwa kò ní wà restricted pé ah, èmi ń tẹ̀mí òdì náà nìkan ní ìmọ̀ ọkọ̀ báyìí o ìwọ̀n nìkan ní sì máa pè wọ́n sí yókò kàmí hàn náà ó lè pè yàn sípò pé kí yàn máa ṣe jìnnà lásìkò tí wọ́n bá ń ṣe lọ́wọ́ dáwà tí ó wà important fún ọ̀lẹ́ńdà ọ̀wá ní pẹ̀pẹ̀ sáwọn yòókù ma torí èyí tí ń jẹ́ àkòrí ọ̀rọ̀ tá a lè mú jáde nípa àlàyé máàna dáàwá هو أن الدعوة هي الدعوة إلى الإسلام بمعناه العام kápẹ́pẹ́ sí gbogbo ní islam mú wa kápẹ́pẹ́ sí gbogbo ní islam mú wa kápẹ́ yẹn sí. àwọn gbólóhùn míì wà tá a máa ń sábà gbọ́ tó fẹ́ẹ́ máa dàbí pé òun náà jọ máa fẹ́ dáhàwá ṣùgbọ́n jurisdiction wọn máa ń yàtọ̀ ó láwọn kẹ́límà kan tá a máa ń sábà gbọ́ kódà àwọn míì a máa lò láwùjọ interchangeably fún kíni fún dáàwà amídà àti ohun tí òun túmọ̀ nínú àwọn kẹ́límà yìí ni an-nasiha kí ni ìyàtọ̀ láàrin nasiha àti dáàwà tabatu dáàwà sí pé ìpẹni tí ò tí ì gbọ́ ẹ̀sìn ọlọ́run sínú ẹ̀sìn nasiha òjèṣe tiẹ̀ ẹni ò tí ì gbẹ̀sìn àtọ́ nasiha àtọ́lọ́kàn àwọn kan pe dáwà fún lẹ́nu nàṣíyà ó jẹ fẹ́ni títí ń bẹ nínú àwọn tó ti gba dáwà wọlé bí ó wá ṣe àṣìṣe kan ó ṣàṣe ètò kan nínú àwọn requirement ń tà pé sí ó ti gbà fún wọn máa ṣe lọ́wọ́ ọba àlejò ọlá àwọn arìkò wá tí wọn lápèjúwe irú yìí nàṣíyà ó wà àkọsù a ṣe nàṣíyà fún pé ọ̀ sí ìkéwọn ìmọ̀kọ́jọ́ bọ̀dà ń bá wọ́n ní an-nasihatu zikru al-insan bima yakrahu zikrahu ká sọ ń tọ́mì ènìyàn nífẹ̀ẹ́ gbọ́ fún pé ó ń ṣe kinní kan tí kinní yàn kò da àti wá sọ fún un pé kò da ni ó fẹ́ ṣe bákà a sì gbọ́dọ̀ sọ fún un nítorí pé tí bá ń sì ń ṣe kinní yẹn lọ dáwà àkọ́kọ́ tá a pè é sí ní òkàdà wà bàjẹ́ bí a ń ṣe ẹbọ nísìn ń ṣe bíjà nísìn ń ṣẹ̀ṣẹ̀ nísìn àwa bẹ̀rù kí ni káwọn tá ń pè sí kí ó má jẹ́ wípé bá a ṣe ń pè sí yẹn a kò ní fẹ́ ká ìtẹ̀lé nǹkan yẹn má a máa pè sí tí ò ní fẹ́ gbọ́ à pè sí eléyìí kọ́nu tí dáhàwà kó súná nìyẹn ká pé èèyàn sí tó lè má fẹ́ gbọ́ ṣùgbọ́n à pè sí láwùjọ táwà lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ lo wá àti láti fi replace dáwà àwọn àfáàní wá àti onínà tó láwọn ọ̀túnmọ̀ ká sí ó tó kéré díẹ̀ sí túnmọ̀ dáwà wọ́n ní alùwáàdú ànúṣọ̀bìlì kọ́yírí aláwádìí yẹrí kò láwù kọ́lì mùsàmẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá fẹ́ láǹfààní àti jẹ́ kí ọkẹ̀yàn rọ̀ wà sí làámà ń ṣe fún. títí bá ń gbọ́ wà sí ẹ̀kọ́ ta dẹ́rù bá ta dẹ́rù àwọn tó ṣe àwọn tó ṣe irú tó ṣe ọmọ bá ni. tó wá àti máa ń wáyé fún yòó ríkìrú النطق بالخير على وجه يدق له قلب السامع وفي أسلوب يحمله على قبول الحق والعمل به tí ẹ bá ti ṣe wáàsí wáàsí máa ń sábà ní ẹni iṣẹ́ kan lọ́wọ́ pé tí ẹ bá báyàn ṣe wáàsí ní sí kọ́dà ó ń tọ́ ọmọdé lórí rẹ̀ mọ́tò lójú yín ẹ lè bá kéde ní ṣe wáàsí ẹṣin báwọn kéde lórí mọ́tò kún bọ̀dún wọ́n ti gbé wáàsí wá ọ̀nà tí wọ́n fi gbé lẹ̀ ọkàn ẹni tó bá lé ó sì máa rọ̀ débi pé òdodo tí ò fẹ́ gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ó sì wá fẹ́ gbà wọ́n ní wá àti ń tiẹ̀ iṣẹ́ tí máa ń ṣe ó dàgẹ́ bí ẹ̀dá ni wọ́n ní ẹ̀lùmọ̀ wá ìlú kàfíà wọ́n ní ẹgbà tẹ́ ẹ̀wọ́ àtẹ́lẹ̀ nǹkan bí ẹ̀dá ni tẹ́ bá fi ẹgbà wá àti ní ẹlòmíì kíákíá ni tẹ́ ẹni kọ́ má sí mọ́ ọ̀nà sí ní sẹ́mọ́ bàbá ó lè tún máa ṣe láfíà two days three days o so wá àti ń tiẹ̀ òun ní ká ṣe ìkìlọ̀ fún yàn pé má ṣe báyìí má على وجه يرق له قلب السامع لي تو مو كان تشين بكي او وزيه ان ان بولون تو سما آه، الي ان آه، الارشاد ان الوعظ والارشاد الارشاد هداية الناس الى الطريق المستقيم والحث على الخير تابين سيكوجون إيه، ارشاد تابسوجون تو توكي ان بيتن لا لي اما دابا ما لوجونا تن تن هو في داوله eléyìí ni al-irshad inú àwọn kẹ́lẹ́mà tí ó tún súnmọ́ ó ní at-tadhkir ọ̀dọ́kiri iná fáàtì zikra ọ̀dọ́kiri wà iná zikra wọ́n tẹ́ ń fa ọ̀lù mọ̀mìnín èrìrá tí eléyìí kọ́ òun náà fẹ́ jọ mọ́ àwọn dáhàwá ṣùgbọ́n ìfi ìrántí ìrànyà létí orí ọlọ́run tọ́lọ́run ṣe fún ìyàtí ọlọ́run tó ṣàdúgbò kan báyìí ọ kò yẹ kó wọn wá tẹ̀ náà àbí ìfúnrànyà létí ọ̀pọ̀lọpọ̀ àdáwò tọ́lọ́run kéèyàn rí bí àfòkọjá tọ́lọ́n tó ṣe eré ìfún ọ kò yẹ kọ́ túnmọ̀ ọ̀sẹ̀ báyìí náà yẹn ni àtẹ̀lùkìrì nínú àwọn tó tún jọ mọ́ àdáwà òní al-amru bil ma'rufi wan nahyi 'anil munkar eré ìsábà máa ń jọ mọ́ ọ̀rọ̀ ìjọba tó lọ́pọ̀lọpọ̀ bá tí a bá fẹ́ kọ̀ fún yàn tó kọ́ máa sàbùrù ma tí àbúrú tí wá fẹ́ jẹ́ nǹkan tí ó fi fẹ́ dùn ma tí ó sì lè ṣàyè sílẹ̀ àfikórí ẹja díẹ̀ àríńtà àṣẹ fóńtọ̀ ni pé àálò al'amuru bil ma'rufi wan nahyi anil munkar lásìkò àwọn ẹni ànárásìkò tí ìsìláàmù láǹfààní àti máa darí ọ̀pọ̀lọpọ̀ ayé in tí wọ́n ń pè al'amuru bil ma'ruf wan nahyi anil munkar ní alhizba alhizba ni wọ́n máa ń pè wọ́n pé ìjọba ni ó máa máa yin àwọn ènìyàn pé ẹ̀yẹn wà nípò pé ẹnikẹ́ni tẹ́lárí tí ò bá kí wọn ìnáwó mọ́sálásí lápèjúwe ìjọba rí bí bá ti mutí ẹ̀fọ́ ìgọ̀tí wọn táwọn náà ń ṣe òun dáhàrá ń ṣe ẹ̀ǹda yìí tí mo ti tẹ màámà tẹ fagbọ́n àti ẹni lọ́wọ́ tẹ fi fọ́gbù ọtí kò ní mú lọ́la mọ́ abẹ́jẹ́ rí tí ń sáyè gbọ́rọ̀ sófin ọlọ́run tọ́lọ̀ ní kíjọba máa mójútó tó sáyè gbọ́rọ̀ sí tẹ fi bá wí kan bóyá dání àbí nǹkan míì tẹ fi bá wí kò ní ṣe má àìṣe náà náà sì ní orí padà wà kí ẹni tí ń sa aburú má bàa ṣe má kẹ́ni tí ò tí ì máa ṣe dáadáa lè máa ṣe. sọ wọn eléyìí ni apá kan náà àwọn záàtù sílẹ̀ ti di dáwà àwọn tá a lè pè ní tànáàbì sóòrì létí máa dáwà tí wọ́n máa jẹ́ báyìí a níbi àti makí ni fọ́lù dáwà tí wà áhàmì yàtù ha dáwà tí a rí yẹn kí ló rí pàtó ní kí ló láàrẹ kí ni ipò kí yẹn máa ṣe dáwà lákọ̀ọ́pẹ́ jí ká mọ̀ wípé ọlọ́run bá àlékè ọlá ní ọ̀pọ̀lọpọ̀ áyà ọlọ́run ọba àlékẹ́ ọlọ́pọ̀ wá ṣàkíyèsí wípé àkápẹ̀pẹ̀ sí ojú ọ̀nà tòun ọ̀n ní ká mọ ọ̀pọ̀lọpọ̀ orí tí ń bẹ níbi ká máa pèpè sí ọlọ́run ọba àlékẹ́ ọlá ọlọ́run ọba máa dúró ẹ̀san tí òun tọ́jú kalẹ̀ fẹ́ ní bá pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba àlékẹ́ ọlá lápèjú inú Yusuf sọ́ọ̀tì Yusuf ọlọ́run ọba ní kul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana Kémi Muhammad ti ń jọ́ga ní Háàzìhì Sàbílì, ojú ọ̀nà mi rèé o, iṣẹ́ tèmi nìyẹn o. Ẹni kẹta bèèrè pé kí ni sí ànábì? Iṣẹ́ òun ànábì jòkótì. Ànábì ọlọ́run ní ànábì tó bá níbi àti máa kí ni iṣẹ́ tọ́ jòkótì, kí ni tí wọ́n wáyé wá ṣe tí a lè pè ní pé primary assignment alágbà Muhammad Sallam. Ọlọ́run ní ànábì kúl Háàzìhì Sàbílì. jẹ́ kó yáyé pé ojú ọ̀nà tèmi ni ojú ọ̀nà tí mo bá sọ kí ni ń ṣe lójú ọ̀nà kí ni ń ṣe ṣe èyí ń bá wọn tajà ni àbí ń bá wọn èyí ń fa wọn sẹ́mi nta wa ṣe láyé gakọ́ ṣe ni ila Allah èyí ń pe ẹ̀dá sójú ọ̀nà lọ́wọ́ àbẹ̀ àlekẹ́ọ́lá ẹ̀yà ń padà gbọ́dọ̀ gẹ́gẹ́ ad ila Allah ìmúyàn súnmọ́ ọlọ́wọ́ àbẹ̀ ìgbẹ́yìn sọ̀lọ̀sọ́lọ́ wọ́n ní ad'u ila Allah pé ní ànábì ń pe ẹ̀dá sí ojú ọ̀nà ọlọ́run ala basira ń pè wọ́n pẹ̀lú ìmọ̀ pé mo mọ ohun tó yẹ kí n pè wọ́n sí àtún padà bọ̀ lórí eré iná nǹkan méjì òun láàrin múnú àyà yìí pé ad-da'watu takunu ila Allah iṣẹ́ ìpépè ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ pèpè sí ẹlẹ́ẹ̀kejì ala basira pẹ̀lú pé a mọ̀ ń ká ń pèpè sí àmà a ní máa pé kí ní kan léwọ̀ tọ́lọ́wọ́ bá fi pèlẹ́kọ̀ a ní máa pé kí ní kan látọ̀ tọ́lọ́wọ́ fi pèlẹ́wọ̀ pípèpè sójú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ ọlá àìlára àbàṣírọ́ wàlbàṣírọ̀ tó lẹ́yìn lórí ìmọ̀ ẹ̀nẹ́bí fún wa wí ní gbẹ̀yìn ayé àyẹ́gẹ́ bọ́lá tó ń dá fẹ́ mú lẹ́kọ̀ọ́ àti pé kí ló kí la mú nu àyè pé ayé àyè sàlàyé fún wa pé anábì wa Muhammad tí ń jọ ga ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ní kó máa jẹ́ pé òun ọlọ́run rán sí wa anábì wa ń jáde tí wọ́n fi ń ṣe yìí pé ìdáhùn wa ṣe láyé ni káwọn wa pe ẹ̀dá ṣe dé ọlọ́run àbálẹ̀kẹ́ ọ̀la. ayé mi kún bẹ tí a tún máa rí nínú rẹ̀ oore tí ń bẹ níbi ká máa ṣe dáhàwà ore tí ń bẹ níbi káwà nú àwọn tí wọ́n jù kó sójú ọ̀nà ìpè ẹ̀dá ilallah ṣẹ́nà ọlọ́run ọba àlekẹ́ ọlá nábì ọlọ́run fún wa pé wa man ahsanu qawlan mimman da'a ilallahi wa 'amila salihan wa qala innani minal muslimin ẹwà ayẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní máa ń sọ̀rọ̀ láyé bọ́rọ̀ bá ṣe pọ̀ tó tọ̀ ń sọ kìí sí gbogbo ọ̀rọ̀ tó sọ ló wúlò èyí tí ó wúlò ń bẹ náà ni èyí po to to so kii si ó jẹ sábàbù khairin lak tí wọ́n fi kọ dáadáa lẹ̀ fún ọ kò sí tó wá wúlò ju ọ̀rọ̀ tí ó jọ má pé ọlọ́run nìyẹn ń pèpè sí ọlọ́run kò sẹ́nìkan máa ń bí ìtumọ̀ rẹ̀ ní náfúyù ni àìsìfàámù yóò kò sọ́dọ̀ bí ìnáfúyù kì lẹ́yìn sàn áhàsánù kọ́wùlẹ̀ kò sẹ́nì kàkà kò só olùsọ kan kí sísọ rẹ̀ dáa tó mímọ̀ dáa ila Allah wa amila salihan ti sọ ẹni tí ń jẹ́ kí n tí ń wí òjú pé ẹwà bọ́lá ọlọ́run bá pè yíó ẹwà ìjọkùn sí lọ́sẹ̀ tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ ọ̀dá ẹwà ìyẹn wá lè máa pèpè sójú ọ̀nà ọlọ́run tí wọ́n ń fi ṣe ẹ̀bùn kún kò lè wúlò fún ṣáàpùtì méjì ni mẹ́tọ̀ pé ọ̀n pèpè sọ́nà ọlọ́run ọba àríkẹ́ ọ̀dá kọ́ wá máa wá fi ṣe ẹ̀bùn kọ́ òbí pé kí sọ́nà ọlọ́run ọba yóò wúlò fún ọkùnrin wúlò ọlọ́run tí ó mú wúlò ní wà á ní sọ̀rọ̀ ó tún wá fi iṣẹ́ dáadáa kún ọmọdé sọ̀rọ̀ hàn àyànkún àwọ̀wọ́lá máa ń yẹ ẹ̀tẹ́mí bí máa yẹ bí ọ̀nà fẹ̀lẹ̀ èyí tí ń pe àwọn èèyàn sí òun bẹ́ẹ̀ lákọ́kọ́ ẹni tí ń kọ́kọ́ mú fẹ́ ọlọ́run ẹni tí ó jẹ́ ẹni tí ó wọ́ tó nírú ìròyìn yìí òun lẹni tí ìpèpè rẹ̀ dáa jù gbólóhùn tí ń wí òun òun lẹni tí gbólóhùn rẹ̀ wúlò fún jù ọ̀kọ́ rẹ̀ ìnàní mi nílẹ̀ mùsùlùmí tí ó sì fi ìjẹ́ mùsùlùmí rẹ̀ pamọ́ sọ́yà ẹlẹ́ẹ̀kejì yìí náà nǹkan òun náà jẹ́ pé pé iṣẹ́ dáwà bí mọ́ sí kìtàbí lá iṣẹ́ dáadáa ni náà náà ọlọ́wọ́ Yunus ọlọ́run ti ẹ̀jẹ̀ pé yàtọ̀ dáwà táwọn sọ ọlọ́wọ́ bá dáná ṣẹwẹ́ ó láwọn èèyàn iṣẹ́ kẹtọ́ ọlọ́wọ́ bá níròyìn pò náà ń ṣe tó ń ti pé àwọn ẹ̀dá ọlọ́run náà máa ń ṣe

wallahu yad'u ila daris salam ọlọ́run ọba ń pè yín sí ojú ọ̀nà ọ̀nà aláfò àwọn ọ̀dọ́ta ọba ń pè yín tá ń tá ń ṣe wá sí kò sí ohun tí ń jẹ́ ìgbẹ̀yìn tá a fẹ́ kẹ́ni tá ń pè ń wá síwájú kó wọ́n sí ju wípé kó lè bá wọlé ọ̀la ọlọ́run ìgbà kí yẹn tó mú lọ́kàn jù ní pé ìpè ẹ̀dá sójú ọ̀nà ọlọ́run tí ń jẹ́ ojú ọ̀nà ọ̀là òun náà ń ṣe irú tọ́lọ̀ ọba àdìkẹ́ lọ́n ṣe òun náà fi ìṣe sí fi jẹ́ lọ́wọ́ ọba àdìkẹ́ ọ̀la wallahu yad'u ila dari salami wa yahdi man yasha'u ila siratin mustaqim inú àwọn àyà ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ alùmọ́rán wọ́n lè tẹ̀kùn minkum ummah ẹgbìyànjú láàrin gbogbo yín ẹkẹ̀ máa bọ̀ síbi kan náà káwọn kan bọ́ sínú kíní mi àwọn tí ó máa darí ayé ká máa darí ayé àwọn tí ó máa ṣe báyé tó káyé náà bá bàjẹ́ àti lọ́lọ́ ṣe wáyé káwọn kan kó síbi ibò láyé òṣè ní bàjẹ́ ká máa ṣe tí ayé ó fi dùn ún gbé báwọn ti ń darí mọ́tò ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sí lẹ́ẹ̀ṣẹ́ máa pẹ́ ayé tó ẹ mẹ́gbàgbé àti màámà ìyá àwọn kan kẹ́ àwọn sọ́tọ̀ láàrin ara yín àwọn kẹ́kẹ́ wáyé àsọ́tọ̀ nǹkan wo máa ṣe ní pé yad'una ila Allah wọ́n máa pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ọ́lá ya'muruna bil ma'ruf wọ́n máa pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n máa kọ̀ fún ẹ̀dá ká má ṣe tí ò dá má wa ulaika humul muflihun àwọn tí wọ́n ní wọ́n bá rí báyìí làwọn ẹni rẹ̀ ayẹ̀ yìí nǹkan ní fi rìn lẹ̀ wípé iṣẹ́ dáwà ọlọ́run ọba fẹ́ ká máa ṣe ká pèèyàn sí ojú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́ọ́lá bákan náà nú àwọn ààyà tí a tún mú nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba àríkẹ́ ọlá tá a fi mọ̀ wípé iṣẹ́ rẹ̀ níṣẹ́ dáwà alani kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin tó dáa jùlọ mùsùlùmí tó bá tó wá nírú ìròyìn tó fẹ́ kà nù yìí àwọn tó jẹ́ àwọn lọ̀gá ẹ̀dá ọlọ́run ọba àríkẹ́ kí ló mú ìyàn jẹ́ ní ọlọ́run dáadáa ni wípé a ní máa wá ìdálẹ̀ kó máa bàjẹ́ lọ àti nífẹ̀ẹ́ sí ọlọ́run lẹ̀ kó máa bàjẹ́ lágbọ́dọ̀ pèsè sí ọlọ́run a gbọ́dọ̀ fi yí ayé bí tọ́lọ́run bá lòun fẹ́ lélẹ́yìn tọ́lọ́run bá lòun fẹ́ lélẹ́yìn tó lè mọ́lọ́run bínú sáyé bínú sí wa a gbọ́dọ̀ ní gbogbo wa là á dákẹ́ à ní pèpè sí eléka ara àwọn àkàtì मके ए डैम भी आना हम डैम आना मिलाओ किने क्या करा लोग पाए पड़े पे ऐंटा अंदाम भी आज वो मिलाओ ऐंटा अंदाम से ये पे يدعون إلى الله أين بيا ما يدا تعم قول بالمعروف أين تعتدى دا وتنهون عن المنكر أين قو إن فيو دا وتؤمنون بالله أين بيا دا كذب فلو كذب فلو هذا الكلام سما آية فيها قصي أكمل من تدبئ àìdá afẹ́ mú ń bẹ̀ ní pé iṣẹ́ dáwà iṣẹ́ dáadáa táwọn náà ọlọ́wọ́ bá tí wọ́n ń jẹ́ni tí wọ́n ń yọ̀ páwọn náà wà náà wọ́n sí ń ṣe tọ́lọ́wọ́ bá àlékẹ́ alágbàfí ìròyìn ààrẹ pé wọ́n lọ́rùn yọ̀dọ̀ ó ìlà dárí sálám ó wọn lọ́wọ́ bá òun a máa pèpè sí ojú ọ̀nà ọ̀là kí a bá wọn súnà lọ́ba Muhammad sọ́sọ́lám alọ́pọ̀lọpọ̀ àwọn accounts tí anábìrì sàlàyé fún wa ọlá tí ń bẹ níbi kéèyàn jòkó sí ìpèpè sí ọ̀nà ọlọ́wọ́ àdàríkẹ́rà kẹ́lìmọ̀ kéèyàn lòkúta ń sọ àtúmọ̀ ah, tó bẹ̀rẹ̀ tí a jẹ́ kókó òun ní sọ́rọ̀ sẹ́kọ̀ọ́ ìyá lè máa ṣe dáwà níbi iṣẹ́ ẹ̀ kò sí ibi tẹ́tì yẹn ti ẹ̀ lè ṣe tí yóò ṣe dáwà tó ń tí a ń gbé sáńtì àti gbìyànjú níbi ẹ̀wọ̀ tá à ń sọ nìyẹn ẹ̀dẹ́gbẹ̀ wo àwọn àhàdìsí afẹ́wọ̀ Abu Hurairah radiyallahu gbogbo èèyàn tí ó bá pèpè sí ìmáná ọ̀nàmà ìṣògbè tí bá ń dà á ní ma ń dà á ìlà hùdà lómi ilé ma dà á láàkín yá dà ó ìlà gẹ́rì hùdà tó ń ta fẹ́ sọ yìí ewé ta fẹ́ sọ yìí yà kúsù ma ń dà á ìlà hùdà ẹni tí ó láǹfààní àti dé ní ẹnìkan ní ẹni tí ń pèpè awáyé ẹwọ́ ọlọ́run yẹ ọlọ́run àìpẹ́ ìtẹ́ni yìí ń pèpè sí ọ̀dọ̀ èmi ọlọ́run ló ń pèpè sí ọlọ́run nìkan ló lè yẹ̀wò tí yẹ̀wò rẹ̀ ò ní tí ò ní lábò sínú mẹ́ńdẹ̀ áyìnlá hùdà ẹnikẹ́ni tí ó bá pèpè lọ sí ojú ọ̀nà ọ̀nà àmà wàlúhùdà wàlú islam torí náà wọ́n kọ islam ní wàlúhùdà ó ní pé ó ní mana màánà mẹ́ńdẹ̀ áyìnlá hùdà ilé bá pe ẹ̀dá tó pe ayé lọ síbi gbogbo ntọ́nà ọba àlekè ọlá tí ó fẹ́ kẹ́lìmà dàánú ọba nàbì yìí yẹ̀sùmẹ́lú alámúrú bilmaruf wọ̀nàhíú alìmùkà yàmì yẹ̀sùmẹ́lú dàwátà ìlàlá àwọ àdáwátà ẹ̀mà ìròbílùlá ó kó sínú pípé ẹ̀dá lọ síbi ntọ́nà wọn fi yánu sí ẹ̀dá àbí pípé ẹ̀dá kúrò níbi ntọ́nà òbí ní sọ́dà ẹnikẹ́ni tó bá jẹ́ ní tí ó wá nírú ìròyìn yìí lára dàá ìlà àhúdá ó pe ẹ̀dá lọ sínú ọ̀nà àmà káàna lẹ́hu minel ajuri mísìlẹ̀ òjúrì máa ń tẹ̀lé àwù tí bá rẹ̀ nìkan pé ní tí ó mọ̀ nípa ọlọ́run ó wá mọ̀ látara mi gbogbo ní tó ń tọ̀ wọ́n ó mọ̀ ní lẹ́sàn kó mọ ọlọ́run èmi ló sì níbẹ̀ ẹwọ́rẹ́ ẹnikẹ́ni kò wọ́n sọ̀rọ̀ àyíká ìkírun yìí ọ̀rá yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí máa kírun kò wá fi òun náà lẹ̀ ní gbogbo wà tó ń tàn wọn ọba ti fi ìrun tí ń kílẹ̀ ní ó máa gba ẹ̀san kó kírun tiẹ̀ ẹ̀mí yóò máa gba ẹ̀san dàlálà rẹ̀ kẹ́mi ni mo dálà alẹ́sọ̀là ẹ̀mí ni mo tọ́ ọ sọ́nà pété ẹ̀mà kírun ẹ wo adúrú ẹ̀san. tí lọ́wọ́ láǹfààní àti pé tó tó ẹgbẹ̀rún èèyàn sójú ọ̀nà àlọ́ tí ogun wọn sì ń ṣe tọ́lá àwọn bàárẹ̀ fẹ́ من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم ولا kódà أن ẹni abá tún بك نعني ومن دعا إلى ضلالة أن tí ó لو صنع ayé lọ sọ́nà إلى بواب الجنان ولا لا kan دعاة إلى وعلى أبواب النيران ẹni ọdún pípè tí ń pè àwọn èèyàn wọ́n ń pè yàn lọ sí ibi ṣiṣẹ́ lọ́wọ́ bá àlékè ọlá wọ́n ń pè yàn lọ sí ibi ìrólù míì lólù tẹ̀lé lólù fọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ju adágbà náà lọ ohun tó ń kọ́ wẹ́n ní abẹ́ta libáàkà dáwà ọ̀rọ̀ ẹ̀dùn àwọn ilẹ̀ abẹ́rẹ́ ìhòdà ń pèpè sójú ọ̀nà tí ò tọ́ ni tí wọ́n wá pèpè sójú ọ̀nà tí ò tọ́ tó máa má pèpè sọ́nà tí ò tọ́ èmi lè máa lóun fẹ́ pèpè sọ́nà ọlọ́run tí wọ́n á fi ní padà máa wá lọ pèpè sọ́nà èṣù èyí mú ẹkọ́ wà sí sí ẹ̀ láàrin àtọ́lọ́ ọlọ́run bọ̀ lígi wọ́n ká ń sọ lẹ́ni tí takọ́ sọ́dà da àwọ̀ta ìlà ọ̀rẹ́ ìlà èyí tó ní lánìyàn ni pé òun fẹ́ pèpè lọ sójú ọ̀nà tí ètò tọ́lọ́run àbúta burú mẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá bá rìn lórí ojú ọ̀nà abúm fẹ̀lẹ́hu كان عليه من الاسم مثل آه مثل آثام من تبعه لا ينقض ذلك من آثامه شيئا وما لي ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ táwọn tí wọ́n ń fẹ́ tí wọ́n ń fẹ́ lọ́n tó ń tọ́ pèpè sí wọn ọ̀yájọ́ máa gbẹ̀ṣẹ̀ ni ẹnìkan tó pèpè sí bíyá wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ni àbúkù wá pèpè sójú ọ̀nà kan tí ò dá táwọn èèyàn ń tọ ojú ọ̀nà náà fi sọ lọ́wọ́ àbàlẹ̀kẹ́ ní gbogbo ìgbà tábà ń tọ ojú ọ̀nà ẹni tó gbé ojú ọ̀nà ń máa rí rẹ̀ dáwà kó jẹ́ ní tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fún ọ́gbèrò adàpín tó gbà lérò àti pèpè sí dáadáa ó wà kọfẹ̀ bí àwọn ẹlòmínú àwọn tí wọ́n ti kú ọjọ́gẹ́ ẹmẹ́rẹ́ ni wọ́n wá pẹ̀pẹ̀ sáàmù rẹ́dí àkan níbi tí ò dá wọ́n wáwọ̀ bí pé táwọn pẹ̀pẹ̀ sí òun dá ní ọ̀tún àwọn yíwọ̀n àwọn sáà ń sọ níbi làwọn tí wọ́n máa máa tàkọ́sọ̀dúnà àwọn tẹ̀tàkọ́sọ̀dúnà dáa látàrí ìràbẹ́rẹ́ àbí ìlà wọ́n máa pé táwọn pẹ̀pẹ̀ sí yìí ọlọ́run ọba òfẹ́ wọ́n nítorí kò tó àbùdù dúnìyá lórí mídímídí ayé àbí nítorí orúkọ kan tí wọ́n rí láyé wọ́n bẹ̀rẹ̀ sí máa pèpè sọ́nà àánú anábàá mọ́ ọ̀sán ní àdífì yìí tí mẹ́nu muslim kánà alẹ́ ìlú mi nàlẹ́ ìsìn mi fìlú àtàní mẹ́ntàbí àwòlá yẹn kó so dàríkà mí ní àtàní ìṣẹ̀yà irú ẹ̀ṣẹ̀ táwọn tí bá ń rìn lójú ọ̀nà abútọ̀ làálẹ̀ dáadáa tí ń bẹ níbi dáwà dáwà tí a bá ń ṣe dáwà àwùjọ dáwùjọ tí ó máa á fi tún àwùjọ ṣe tí a bá fi dáwà alẹ́ tí yẹn pèpè sọ́nà ọlọ́run bá àlejò ọlá àwùjọ bàjẹ́ ìwọ náà bàjẹ́ kò wá sẹ́yìn ẹ̀ka tí ó wúlò inú hadith imam abu bashir imam bukhari àti muslim anabi ni masalu lukọ ini ala hududillah wàlúwàtí ẹ̀fíhá àpèjúwe ẹni tó dúró lórí ojú ọ̀nà ọlọ́run tí ò fẹ́ káwọn èèyàn ṣẹlọ̀

ọkọ̀ ojú omi yìí ó ní òkè onílẹ̀ wọ́n wá ṣe ìsìnhà fásitọ́ wọ́n wọ́n ṣe kúrà pé àwọn olóòbẹ lókè àwọn olóòbẹ ní ilẹ̀ ẹlẹ̀ fàtọ́rọ̀ bá àdúgbò àìlára wọ bá àmì ìsìnkọ́ àyè ìdálẹ̀ rẹ̀ àwọn arìnrìn lọ tí wọ́n bá ti wájú tí wọ́n bá ní ìdí omi ọ̀sẹ́nà ilẹ̀ sọ́kọ̀ tí wọ́n níbi àti mú mi àwọn tí wọ́n wà ní sàlẹ̀ máa lọ ń bá àwọn tí wọ́n ń bẹ lókè jẹ́ láti bá bomi lókè tó pé wọn ò lè láwọn fẹ́ lu ọkọ̀ ojú omi láti sàlẹ̀ a máa ṣe lọ rẹ̀ tí àwọn ará òkè ní máa ń bomi fún àwọn ará àpẹẹsẹ̀ lè bá bomi mu bí apá kan náà tí wọ́n bẹ nísàlẹ̀ bá ṣe wọ́n máa wọnú ọ̀gá lẹ́wọ̀ kọ̀lọ́kùnà fi nàṣíbì náà kọlùtọ́ kí ló kí ní ó ṣe táwọn bá lè mú kí ní ẹ̀ka táwọn fi lu ihò sísàlẹ̀ káwọn náà àdájọ́ wà lóde náà ni àwọn àdìdà tí wọ́n wá dà mú lóde láti wọ́n gbára mi lókè ni ẹni ká wá ibi káfi lulù wọ́n olúmọ̀ ó wà rí zinébù apparently káwọn ò fẹ́ káwọn dà wọn tí mẹ ní òkè láàmú lẹ́bí ní ìjẹ̀má ní wọ́n fẹ́ ṣe wọn ìparun fún gbogbo wọn nìyẹn o wọ́n lè mú wọn lọ lu odò yìí nínú sàálẹ̀ gbogbo wọn ni wọ́n tẹ̀rí in tí dára fẹ́ wá tẹ̀ ní wípé káwọn tí ń bẹ lókè yẹn ká má máa wo àwọn tí ń bẹ lẹ̀ lọ ẹ má náà kama ni a wani right wani choice wani freedom annabi ni lauta da kuhun wa ma aradu halaku wa halaku jami'a kama ti n beluke àwọn eduard àwọn olólù àwọn láti rí táwọn èèyàn yìí ọ̀nà àpapọ̀ náà ń bẹ̀ yìí o tàbá ní kí a fi wọ́n lẹ̀ kí a má pè wọ́n ipá òun lè má má lórí tiwọn lọ́tọ́dọ̀ kúrò mọ́mọ́ ara ọ̀dún tẹ́gbọ́n tẹ́gbọ́n ní káwọn fi àwọn tí ń bẹ ní sàlẹ̀ẹ́lẹ̀ tí wọ́n lu ọkọ̀ ojú omi tọ́láwọn fẹ́ lu à irú àsìkò yẹn kọ́ hálẹ̀kú wà hálẹ̀kú jàmíyà wọ́n jọ pàlọ̀ ṣùgbọ́n o lọ́wọ́ ákọ̀ọ́dọ̀ obi àìdí yẹn kí wọ́n bá gbà fún fún wa ní àpèjúwe yìí ààrẹ mi nà inú àwọn ìran àpèjúwe tàbí máa ń fún wa ni tí ń túmọ̀ wípé iṣẹ́ kí dá ìyà ń ṣe iṣẹ́ tó lù pèpè sọ́nà ọlọ́run ọba ń ṣe ni wípé al-akhdhu bi aidi an-nasi wal-hiyadu anhum wal-zawdu an himahum alla yadkhulu al-janna alla yadkhulu an-nar ìdá má lè káwọn èèyàn tí wọ́n ti rìn létí bèbè iná ká má lè kí wọ́n rí náwọ̀ nítorí wípé tabania láyàdúrúwùnà mẹ́ndọ́lá ìzàkàdá ìná táwọn ẹni tí wọ́n ń kọ́ àwọn òkè káwọn ẹni bọ́dí sọ́nà àwọn ti mọ̀nà ká má dàgbé wọ́n tẹ̀kù fẹ́sìnẹ̀tẹ́n láti sí ìbànú alẹ́dẹ́gbẹ́rún mẹ́kù hàṣọ ẹbẹ̀rún fìtínà tí ò ní jẹ́ pé àwọn tí wọ́n sẹ̀yìn kan ní ní òkú wa láti káwọn ìran ìjọ kan tí wọ́n ń bẹ lásìkò àwọn ọ̀nàdé ọlọ́run ọba kan tí wọn ò ṣe dáwà nígbà tí adé tíbi inú ọlọ́run ọba àdékẹ́ ọládé ó kà wọn náà لعن الذين كفروا من بني إسرائيل لالسان داوود وعيسى بن مريم ذلك بما عزوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبس ما كانوا يصنعون سبيت أغلب من كي كينا باليو نسى دعوة ما إيوه ما بلاو جاي نسى دعوة إنه قادة تيمو بفون أو دعوة يعني بكنا إنه أنفنتين بني دعوة èyí àríkà nínú àwọn ọ̀rọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam oní hadith sahl ibn sa'd ibn sa'idi radiyallahu ta'ala anhu hadith ìgbàjúmọ̀ nígbà tí òdíṣẹ́ ọlọ́ sallallahu alayhi wa sallam tí ó fẹ́ràn àfáwà ali ibn abi talib aláti lọ darí sẹ̀ríyà kan ní àsìkò khaybar hadith náà gùn gbọ́ndarẹ́ múnú hadith yìí ní ikú ìgbà tí anábà muhammad sallallahu alayhi wa sallam tó náà àfáwà ali ibn láti darí àwọn àkójọpọ̀ ọmọ ogun yìí láti lọ ṣe dáwà fáwọn ilẹ̀ haibar annabi ni ó ń fùzà láàrin sílẹ̀kì ya máa lọ ya alì máa lọ ẹgbọ́n rí fún wípé láyé hadiya allahu bika rajulan wahida khayrun laka min humurin na'am fọkà balẹ̀ pẹ̀ bá ń lọ láni ẹ̀ dáadáa sí ààrẹ bí ọlọ́run kọ́lọ̀ ń jẹ́ ọ̀sẹ̀ kò ń gẹ́ dáadáa lára àwọn tó ń pè nítorí pé tọ́lọ́ bá fún ọ níyànda àti orí àwọn èèyàn èèyàn kan lásán pè sójú ọ̀nà lọ́wọ́ àríkẹ́ra tó yẹ kí dáyà bá ní dáyà tó máa ní dáwà kó gbìyànjú pé kìí ṣe káwọn èèyàn ká pọ̀ lásán àwọn èèyàn tí wọ́n pọ̀ tí gbogbo wọn wúlò ó dá lóòótọ́ o máwọn èèyàn tó ká pọ̀ tí gbogbo wọn wúlò kò wúlò ọdẹ́bí sọ máa ní pé láyé àdíyà lọ́wọ́ bí kẹrọ jùlọ èèyàn kan yẹ wá àṣìṣọ́ ṣe ẹ̀kan náà ni mo ń gbọ́ láyé ló ṣe àwọn yẹn náà dandan kọ́ni bí yẹn pọ̀ mẹ́yìn kan tó gbọ́n kó wá wúlò fún wa ó dájú kí ọ́ndẹ́ẹ̀dì pọ̀ kó wá wúlò lọ́wọ́ so anábìrin sọ fún wa di pé n wọ́n ń jẹ́ oore tó rí ń bẹ̀ ni pé láàrin yẹn hàbí Allahu bika rajulan wahida tọ́lọ̀ bá ní kí ẹnìkan tara rẹ̀ mọ̀nà yálà ó ní asùlù ìdáyà ni àbí ó tiẹ̀ ti ní mọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìmọ̀nà rẹ̀ tó níbi ọ́bẹ̀tì ọwọ́ tó àti bá ọ́bẹ̀tì ìmọ̀nà ó wá ọlọ́wà ní kó náà wọ́n jẹ́ tí ń sẹ̀sìn dáadáa láti àrí sábà bí pípèpè tí wọ́n pèpè tọ́ fi pè é sọ́nà ọlọ́run bàlẹ̀ ṣọ́lá lẹ́bìnrin kọ́rìbù lẹ́ka mi ní ṣọ́mùrì náà àwọn olóore ju fún olóore fún ọdún ká fún ọ ní ẹ̀ǹkómi pupa lọ ẹ̀ǹkómi pupa nínú àṣà alábáwá mi ń àǹfàṣìmá yẹ̀dẹ́kẹ̀rú àlàràbì lágbàbá bá ní nǹkan so kó tó ní àǹkóńdó pupa in tí ó wọ́s láwùjọ lágbàbá ń gbà náà ó wọ́s ìkẹlá lánìí so àwọn tàbátà ń bẹ pẹ̀lú òṣìṣọ́lọ́wọ́ bá àríkẹ́lá wọ́n gbọ́ hadith yára wọ́n máa ń jíjẹ́ ọmọ nàám alábi ń bá wọn sọ̀rọ̀ àwọn lè má láǹfààní àti makíni wọ́ọ̀sì sọmọ́rùn náà máa ń tí ó yọrí sí tó lè mọ́ nábì lọ sọ fún àrí pé ó lóore fún ọjọ́ sọmọ́rùn náà lọ ó túnmọ̀ wípé sọmọ́rùn náà sì zìhìn àárín وفي ذهن من هو في طبقاته هو شيء نفيس sọ̀ní nìkan tó tó tó wà costly tó dẹ̀ ní iyì ní nǹkan yẹn jẹ́ lẹ́bi wa ní kọ́lọ̀ wọn bá ní kẹ́mì kàtàrà rẹ̀ mọ̀nà ayébí ń tàṣọ lẹ́ẹ̀kan ìmọ̀nà yẹn láàrẹ̀ rẹ̀ zam ayẹkún absolute hidaya nìkan lè lóò ti jẹ́ muslim látòjú kó mẹ́tẹ̀ máa kí wọn tọ̀ ọ wá súnmọ́ ọlọ́run wá ní kúta rẹ̀ máa kí wọn èmi kan lóò jẹ́ muslim ó jẹ́ muslim alábẹ̀rẹ̀ kọ̀mọ̀dán pẹ̀ súnà ó wá sọ́làyé súnà fún wá nífẹ̀ẹ́ súnà wọ́n tàà rẹ nífẹ̀ẹ́ súnà lọ́wọ́ Muhammad sallam irú ń tọ̀ wọn tó bá ní ìkìlá tó wà sí iṣẹ́ pẹ̀lú ẹ̀ tó lọ sí ìgbà lọ́wọ́ rẹ àti iṣẹ́ dáadáa ọ̀rẹ́rùn lẹ́kà ní fọ́ọ̀mùrì náà àwọn olóore fún ọ ju kọ́lọ́wọ́n bá ní kí wọ́n bùn ọ ní ìran fọ́ọ̀mùrì náà èyí tí speech ni ó jẹ láti ṣàlàyé fún wa nípa ad-da'watu ila Allah kí ni ìtumọ̀ dáwà tí a fẹ́ ṣàlàyé fún wa láwọn ọjọ́ yòókù táàkàrà wá mú àwọn ọ̀rẹ́ táwọn ẹni ọlọ́ fi ṣe dáwà tí wọ́n fi ṣe wá insha Allah àádùrù báyìí lọ́la pẹ̀lú ọgọ́lọ́ goals objectives tí ṣàríà ìsìláàmù fẹ́ kárí látàrápàá ti dáwà عفيفة التعريف بالداعية يعني هم تنداعية فيما دعوة من هو الداعية تعالى مثل دعوة وبيان صفاته الخاصة والعامة قصر عرفه هو يقولون تسوى لي عدبيلة يعني عما السشال عبي جنرال يروين شعفاء جيلا غيرين تسيوك بيش عن نبوة محمد صلى الله عليه وسلم تنجي يسي دعوة تسيوك بلو شاء الله في أولا صلى الله عليه وسلم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

lóde ìsìn ìyá rí pé àwọn oríṣiríṣi díẹ̀ nínú ìjẹ́ ti ṣàlàyé wa nínú nǹkan dímọ̀ bí àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba tí wọ́n ṣe kíni lọ́dún ṣe dáwà pẹ̀lú ọ̀nà ọlọ́run ọba. so àwa ni pé kì má dárúkọ torí ní òde tí ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ láwọn ìdẹ́gbẹ́ tó bẹ́ẹ̀ lọ jókòó ti àwọn àfáà kan pé lóyá àwọn àfáà ló ń ṣe ojú ọ̀nà fún ẹ̀ṣù kìnnìwọ́n ń ṣe dáwà àtúnṣe ọ̀nà ọlọ́run àbá lọ́n ṣàlàyé fún wọn tàbí pé kí wọn náà ti kìnnìwọ́n àwọn kọ ìbàjẹ́ nínú ẹ̀sìn ẹ pé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí náà ni kò sáàdì kò sí yáyà ìtàn àgbẹ̀ mú wá pẹ́pẹ́ àwọn ẹlẹ́dìí kìnnìwọ́n àwọn tó ń gbátẹ̀lé wọn níbi dáwà àwọn tọ́jọ kó tọ́jọ fún wọn ṣe yìí níbi náà àwọn ẹlẹ́dìí wọ́n tẹ̀ tún ṣe àṣìṣe ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́dìí kìnnìwọ́n tẹ̀ tún ṣe yìí kìnnìwọ́n gbà lọ́wọ́ wọn bọ́ wọ́n ń gbìyànjú ṣé irú àwọn ọ̀rọ̀ ní ẹni fún àwọn àtàjẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ báyìí lórí báwọn ẹ̀sìn ṣe dáwà àwọn àtúnṣe ní ààyè máa ṣe lórí orúkọ táwọn èèyàn yìí gbé dání bá. nípa ìdáhùn sí àwọn tí wọ́n gbégbá dáàwá tí ìròyìn tí a gbọ́dọ̀ rí lára ẹni tó ṣe dáàwà tí a rí lára wọn pẹ̀lú ògbóná wọn lára àjọ ka àwọn ìròyìn tí àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa ṣòbó ni adé fẹ́ fojú wo irú àwọn ẹni yìí wọ́n sì ń pọ̀ ní àwùjọ wa nígbàtọ́lọ̀ ní kí facebook kí ó ṣì so anybody náà ni ní ó jáde sí facebook ní ó tọ́ fídíò ní ó sì mọ̀ ṣe dáwà tí ó sì jẹ́ kárí lára ẹni tí ó ṣe dáwà rẹ̀ lára rẹ̀ alákọ̀ọ́bá náà tí àkọ́kọ́ wí ni pé wàtá nǹkan ọ̀wọ̀ anágbà Muhammad sọ̀sọ́lá tọ́lọ́wọ́ bá ní kí wọ́n máa wí nínú sọ́ọ̀tì Yusuf táǹkà fún wa ikú lè hàzì yìí sàbílì ادعو الى الله على بصيره ان توب لهم فتت السيوجون على ذلك ولا اقبل جنسيون بصيره والبصيره هي العلم بالدعوه والمدعو وحال الدعوه وحال المدعو وطريقه الدعوه وبعدين كل لكم بصيره شنو كما كن انت فتت يسي تلا نجا فتت سي انت انا آه، ما لو صلاه يفون ان تي títí tí fi ní kìí sọ́rọ̀ ẹ̀ lórí kàmọ́ra pèpè sí so kí ni n ta fẹ́ pèpè sí àwọn ni a fẹ́ fi pèpè yẹn pèpè sí ọ̀nà wo là á fi pèpè sí ìgbà wo là á gbà pèpè sí àsìkò wo la gbọ́dọ̀ pèpè sí àtàyè wo la gbọ́dọ̀ pèpè sí tó gba àwọn nǹkan tá a kà yóò bá pé sára dá ẹ̀yà ni ó padà jẹ́ wípé ìyòsìlẹ́fù àyòsílù àkìsára mímọ̀ ìyòsìlẹ̀ ni ó padà bà nǹkan jẹ́ ju kí ó lóun fẹ́ tún ṣe lọ ṣùgbọ́n àwọn kéde pé dandan ni kí ẹni tí ó ṣe dáwà kí ó máa gbó mọ̀tọ́ o èyí ṣe inú tí ń jẹ́ mẹ́jẹ̀mú dáwà ṣùgbọ́n tó ní mà nípa ń tó fẹ́ sọ ṣé ń tí sì ń sọ kò sọ jù bẹ́ẹ̀ lọ ṣé ń tó sọ kò sọ ju bí tí màá rẹ̀ mú lọ lọ mọ ewu tí irú àwọn ìṣẹ̀lẹ̀ káwọn afá bẹ̀rẹ̀ yẹn tí ó kó bá òjẹ́ ni pé àwọn ènìyàn máa fún ẹni tí èyí ṣàfá ẹ̀sìn ní màlùjá ìyá tó bá bẹ̀rẹ̀ fátíwá ẹ̀sìn wọn máa lọ gbé báwà wọn tọ́hún tọ́lọ ma ti kó ń tọ́wọ́ tọ́wọ́ tọ́wọ́ lábàdá àti wá hàn láwùjọ àwọn èèyàn àti sọ wáyé pé èyí sàbàkọ̀ ní ìlú fúnmọ́ ṣòlá àti àwọn irú àwọn tí wọ́n jẹ́ ń dà mélòó tọ́ tí wọ́n máa dáfa tiwa ẹ̀sì tí èyí ṣe irú wọn ní máa ń sọ nǹkan bá tiwa ni ó bá wọn àti wọ̀ lóòótọ́ ìyẹn ó sì le láti wọ̀ nítorí pé tí ìyẹn bá lọ sọ ń tọ́lọ́wọ́n bẹ̀rẹ̀ àlékè ọlá tí ò bá sọ ó ń tọ̀hún iná rọrọ̀ dáàwá àti ọ̀rọ̀ fátíwá àti ọ̀rọ̀ ìṣòro nípa ìmọ̀ ẹ̀sìn àwọn àfáà máa ń fẹ́ ká jìnà sí tí ò bá sí pé èèyàn ní àdọ̀rúrí ló tìyàn sílẹ̀ àwọn sàádà náà fẹ́ lọ́wọ́ tó bá béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn tó bá mọ̀ kó ń sì ní díẹ̀ lọ́wọ́ nínú irinṣẹ́ tí òun lè fi ṣàlàyé ìran dáwà díẹ̀ tó ń lè ṣe kó lo irinṣẹ́ yẹn kó sì máa lò kọjá àyè tí irinṣẹ́ rẹ̀ mà so n tí a lè sọ náà ní ṣókí nípa ìyẹn ní ìṣáàlá alọ́làdá bá sọ̀rọ̀ nípa tìfáàgù dàáyà bóyá a kan sọ àwọn ọ̀rọ̀ míì tí ní òní ìbámu sí tí wọ́n béèrè lọ́wọ́ wa náà. Amin. wọ́n ní kí ni quality dáhì ọ̀ṣọ́gá ti dáhùn rẹ̀ ìbéèrè wọn nù wọ́n ní kí ni quality àwọn dáhì kí àwọn ìròyìn tá máa fi fi dáhì. àti ìdáhùn rẹ̀ ọdún ọ̀la inshallah. Amin. Tọ́ba tó yẹ tó ní kí àwọn sísọ àkọsí àwọn bọ́lá ọ̀sán lọ́wọ́ ní pọ́lísì ẹ̀ka bẹ̀rẹ̀ bọ́lá lọ́wọ́. Ilé ẹ̀ka wà níbi ìṣàlá. Àwọn tó ní ìbéèrè kan tí mo fẹ́ bèèrè bọ̀ kò jọ mọ́ tọ́pìkì tí ẹ̀ ṣàlàyé fún wa yìí. Hmm. Òun náà ní pé gẹ́gẹ́ bá ti mọ̀ pé nínú ìsìlámù nìka pé ẹ̀rọ ṣe nìka àbí kí obìnrin

ẹgbẹ́ inú ẹ̀dẹ̀ ní mùsùlùmí ló dẹ̀dẹ̀ gba àwẹ̀ pé òkè irú ẹni bẹ́ẹ̀ yẹn ó lè máa dáná oúnjẹ fún tẹ́ bá mọ̀ pé ìrànú náà ṣe ní ìpínlẹ̀ náà tẹ̀lẹ̀ ìjọ lè máa dáná àwẹ̀ ṣùgbẹ́ nìyẹn gan ṣó ń náwẹ̀ ló ti ẹ̀tọ́ sí wọn láti ẹ̀sìn ìwà lọ́dọ̀ rẹ̀ èèwọ̀ ni kí obìnrin tí a ṣàlàyé yẹn kí ó máa sọ pẹ̀lú ọkùnrin tí a ṣàlàyé yẹn ọkùnrin àti obìnrin tí wọn ò ṣe nìta kí ọjọ́ kí ọkùnrin àti obìnrin wá wá ọkùnrin wá lé ní àsìkò tí lockdown wá padà wá lọ́kẹ̀ sáwùjọ yẹn tí ó lè kú níbẹ̀ àkọ́kọ́ lockdown tí ó ṣẹlẹ̀ láwùjọ wa yìí kò lé tó báyẹn kò lé kí yẹn má padà síbi tí ó ti ń bọ̀ wá ó dà àwọn èèyàn táwọn lásìkò táwa yìí ó kàn lè dé sí bí ó ṣe wà tẹ́tẹ́lẹ̀ ni sọ̀rọ̀ nígbà wá kíyàn síbi tí wọ́n lásìkò pé ó súnmọ́ àsìkò lockdown wà pé ẹkọ wá náà ọ̀tẹ̀ tó wá wá lockdown tí ó ń tọ̀wọ́ ẹ̀rẹ́ lu kẹsàkù gan kò lè ní nílé téèyàn ò jáde lọ síbi tí ó ti wá bọ́dẹ̀ wọ́n tó wá lé nílé bí ṣé tó ń tọ̀wọ́ ò lè jáde kó ní àdúgbò yẹn dẹ̀yìn kó máa lọ sun bòmíì lọ́dọ̀ àwọn obìnrin àti fámílì ẹlòmíì tí ó mọ̀ tí ò ní gbé káwùjọ àwọn ọkùnrin tí wọn ò jọ lẹ́tọ̀ọ́ sí ni ó jẹ́ eléyìí ni tí ó tọ́ fún arábìnrin so kò wá sí tó lè tó lè mú obìnrin yẹn kò sí ìdọ̀rú ìta kò sí nẹ́rẹ́sìtì kan tí ó wà lè yọ̀ǹda fún obìnrin báwọn tí ò tí jẹ́ pé àwọn ti ṣe ìdí pẹ̀lú ọkọ yẹn ká máa wájọ bẹ máa sun orí òrùlé kẹta kò ní ṣòkòtà wà ìpínlẹ̀ ó léwu fún àwọn méjèèjì káwá bọ́ sórí ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ tí obìnrin yẹn lè dá iná fún ọkùnrin yẹn a kò lè dá iná fún ọkùnrin yẹn pé kìí ṣe ìrìn tó lẹ́tọ̀ọ́ àti máa dáná fún ọkùnrin orí iṣẹ́ lẹ́tọ̀ ara wọn so kò nígbà tí mo dáná fún ọkùnrin yẹn ṣùgbọ́n ìwà ni wọ́n ní pé ṣé irú ń tọ̀ wọ́n tó bá wá dáná tó ń tọ́ wá fẹ́ ju iṣu náà yẹn gbàwẹ̀ tó láwẹ̀ àá ní ó láwẹ̀ tí ó bá jẹ irú oúnjẹ tí arábìnrin náà dá ṣùgbọ́n àwọn méjèèjì ń kọ́ ẹlẹ́sẹ̀ ni wọ́n tí wọ́n gbọ́dọ̀ túbọ̀ sí ọ̀dọ̀ tí o máa sùn sí lọ́dọ̀ àwọn obìnrin àti afábìtì bá wà ládùúgbò tó tó bá jẹ́ pé ó rọrùn pé ó wá yíbò mí lọ sùn sí àmọ́ ọ̀dọ̀ ẹlòmíì yẹn náà ló ti ń dá náà yẹn tó fi wá ń gbé fún ẹni ọkùnrin yẹn jẹ́ ṣé ẹ̀jọ̀ kan fi wà lábẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n ọjọ́ wakọ̀ lẹ́yìn tó ń dáná bẹ́ẹ̀ ọkàn ń gbéra fún láti fi hàn lọ́wọ́ láti fi. ẹni tí ó jẹ́ ṣubúhà ẹ̀sìn tó àmì ni pé ọkùnrin ò ní ẹni ẹ̀tọ́ kan lórí obìnrin yẹn láti pa á láti àtìmọ́dáná kì í sàbúrò rẹ̀ ìṣe ya rẹ̀ pẹ̀lú fámílì rẹ̀ so kò sẹ́tọ̀ kan tó bẹ̀rù yẹn ní láti máa wá dáná oúnjẹ fún so ṣubú àtọwọ́kàn èèyàn fi ń wò bí pé òun lẹ́tọ̀ọ́ ni kí àwọn ti jọ súnmọ́ àwọn jọ fẹ́ fẹ́ ara wọn so ṣubú àìní fi ṣe láàlú oúnjẹ yẹn so kó má jẹ oúnjẹ yẹn tó bá rí mi dandan ni tí ó pè fún tó bá rí wá rí mi nǹkan ó sì nígbà tí jẹun fún sàhó fún àìsínú tó lè jẹ ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni kò àfẹ́ ti àwẹ̀ rẹ̀ inshallah Ẹ ká sọ̀rọ̀ ìṣàlá, lọ́lá ìṣàlá. Assalamu alaikum. orí ẹ̀ṣẹ̀ ni ìsókè ẹ̀ Ẹlẹ̀ jáde. Ó gẹ̀ẹ́ sí wọ́n ọ̀wọ̀n. Ọba àfẹ́ dóòrùn. Fídẹ̀ dà. Sọ fídẹ̀ rẹ̀. Ẹni tí mo ní. Ààrẹ òkú sùn ní o.